pẹ̀lú gbogbo ìgbésẹ̀ Bọ́lá Tinubu àgbà ti débẹ̀ yìí ojú lẹ́yìn fi wò ó. Tinubu is doing a wonderful work and the the the the archangel God the forces that hold heaven they are behind him òun náà ṣe ní kí n wọ́n wọn wípé pàtìrà máa ń jájá sábà ìgbàpẹ́ ajá òfúra àjájì onílé òfúra olè fẹ́ kó àwọn àwọn agbára tó ń bẹ lọ́rùn wọn wà wọn pé he wants to change Nigeria for that he wants to reform but ewu tó wà ń bẹ̀ pé gbogbo reform tó ń ṣe yẹn ó da àwọn ọ̀run support ẹ̀ ṣùgbọ́n káwọn náà kàn kàn fọ ilé wọn mọ́ kàn jẹ́ wípé kí fi kọ ẹ̀ kí àwọn náà kàn dúró dáadáa kàn kàn kàn kàn dúró dáadáa kàn mí kọ́ tiwọn kàn dí kàn dí torí pé gbogbo àwọn tí ẹ̀ ń yọ nípò yẹn nínú ọdún ó rẹ̀ mo ṣe ní ká gbàdúrà ká gbàdúrà dáadáa ká dẹ̀ sọ fún pẹ́sidẹ́ǹtì wípé kó wẹ̀yìn wò ó kó beef up security ẹ̀ o torí pé àwọn tẹ yọ nípò yìí ó kẹ́ ń. Alóore TV Alóore TV. ẹni pé mọ́jú mẹ́rin ní ẹ sọ pé Ọlọ́run fi kíní kan hàn yín. bẹ́ẹ̀ni. kí ni ohun tí ẹ rí gan. Olúwa fi hàn mí wípé ara àwọn enemies uh, the president of the Federal Republic of Nigeria tí a ti yọ kúò nípò gẹ́gẹ́ bí oníjẹkújẹ gẹ́gẹ́ bí aláṣòótọ́ tó fẹ́ da ojú tó fẹ́ da ojú Nàìjíríà jẹ nípa corruption they are planning one plan láti láti láti lè láti gba ẹ̀mí president láti from by colliding with trusted associate of the president men through what we call a coup. báwo ló ń ṣẹlẹ̀ gan. bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni ṣẹ́tìrì during the reform gbogbo àwọn reform ti president ń ṣe yìí many people have been ousted both corrupt officers the federal parastatal have been dissolved new service chiefs new new IG of police new people but most of the people tá à ń yọ ní tá à ń yọ kúrò ní position yìí They are people that holds the root of Nigeria to its foundation. They have the connections and they are not happy wípé à ń yọ àti yọ wọn kúrò nípò. So what they are trying to do is to form a clique by now uh, um, palling with people that are very close to the associate tí president yìí yàn sípò torí gbogbo àwọn most of our president yìí yàn sípò àwọn tó jẹ́ trusted pa trusted associate ni àwọn to ti mọ̀ bíi láti gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ADC AC òun òun ló fi sensitive position but the person does not know the transformation that has happened to their life from the time tó ti wà nípò nígbà yẹn tó ti mọ́ra wọn the scene so there is a tendency that the president's life is in danger because most of them na àwọn tó ti yọ nípò yẹn àbáwọn tó ti kú tí wọn jẹ kó wọn rí ìjẹkújẹjẹ mọ́ they are planning to pillar by making sure that they connive with the trusted friend the trusted friend of the president to cause a coup d'etat men and mo rí fún ọba ẹ̀mí lọ àwọn ẹ̀mí ṣòfò and the pool was successful bolùwàgbò kì tí tí president bá bí for security tó dẹ̀ mi tó dẹ̀ try bó gbogbo àwọn social sector tó súnmọ́ yẹn tí wọ́n mọ details of the security configuration the the the danger will be averted. nǹkan tí ẹni kí ààrẹ ṣe é sì ni pé kó beef up security ẹ̀. bẹ́ẹ̀ni. dẹ́n kọ́nà má fi ọ̀rọ̀ yẹn ṣe pé bí ọ̀rẹ́ mi ti bò ti kọ́ má fi ṣe pé ọ̀rẹ́ mi. kókó beef up security nìkan. òkè á mò ń gbọ́ yín mò ń gbọ́ yín. kó make sure pé gbogbo àwọn tó súnmọ́ tó ti mọ̀ láti ọjọ́ pípẹ́ tó wà ní position tó súnmọ́ tó jọ ń ṣèjọba kó má mọ content or the configuration of his security details in terms of the, the the formula of his security in that place that they should not know the formula of it both the ADC the way he plans with the CSO and all gbogbo àwọn tí kọ́ àwọn the the great guard gbogbo wọn pátá they should they should not nobody must know the connection how they can complement their effort torí pé tó bá dín pé wọ́n mọ̀ wọ́n máa break wọ́n máa beat security yẹn and they will have access to president then ọ̀rọ̀ president wá dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọlọ́run ṣe fi hàn mí ni pé mo rí bí bí relationship between uh, Muritala bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló olúwa fi hàn mí pé ṣé mo rí bí ọ̀rọ̀ Muritala ṣe bó ṣe ń ṣe eré fún ìlú àwọn èèyàn tí ni wọn ò dùn ni wọn wà after life wọn dé wọn dé mú kó lọ náà bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ Bọ́lá Tinubu àgbà ti débẹ̀ yìí ojú lẹ́yìn fi wò ó. Tinubu is doing a wonderful work and the the the the get God the forces that hold heaven they are behind him òun náà ṣe ní kí n wọ́n nu wọn ní pé pàtàkì máa ń jájá sábà ẹja ìgbàpẹ́ ajá fúra ajá jìn onílé òfura olè fẹ́ àwọn àwọn agbára tó ń bẹ lọ́rùn wọ́n wà ní wọn ipe he wants to change Nigeria for that he wants to reform but ewu tó wà níbẹ̀ pé gbogbo reform tó ń ṣe yẹn ó dá àwọn ọ̀run support ẹ̀ ṣùgbọ́n káwọn náà kàn kàn fọ ilé wọn mọ́ kó jẹ́ wípé kí fi kọ ẹ eh, kí àwọn náà kó dúró dáadáa kó kó kó dúró dáadáa kó mú sikọ́ọ̀tì wọn kó dí kó dí torí pé gbogbo àwọn tí ẹ̀ ń yọ nípò yẹn nínú ọdún ojú màálùú rọ ọbẹ̀ ọ̀dà lọ́rùn ojú ni ọ̀ wọ́n ti gé wọn lọ́rùn tó nǹkan tó bẹ́ẹ̀ ṣe ni wípé they want ẹ̀jẹ̀ ń sọ bọ́ọ̀lù bọ́ọ̀lù àṣepìyàn mi mo rí pé ní alẹ́ bí ìgbà tilẹ̀ ṣú àwọn tó jẹ́ àwọn tó jẹ́ close associate president wọ́n ti sọ gbogbo gbogbo security details bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wọlé because it I saw that it was made by people who, who, who are in in in in in in the in the, military and our military yẹn náà lò mo dẹ̀ rí there was a gunfire there was gunfire ẹ má gbàgbé wọ́n ti yọ wọ́n ti yọ chief of army staff wọ́n ti yọ chief of army staff wọ́n ti yọ chief of army staff but gbogbo àwọn tó ń fi síbẹ̀ <laughs> gbogbo àwọn ẹ̀ àwọn tí president mọ̀ ni ẹ wo ẹ wo ẹ wo national security adviser ribadu òun ni fọ́ọ̀mù gbogbo wọn ni kò sí nǹkan tó bad nínú wọn o they are good but because of the distance or because of nǹkan tó ti tó tó tó ti bí bí distance wà láàrin wọn they can use people close to them to get information whereby they will look for the weakness of the president and that is the end ẹ má gbàgbé gbogbo sọ gbogbo àwọn tí Tinubu gbé sípò Yorùbá ló pọ̀ jù láàrin wọn they are westerners not only westerners àwọn tó jẹ́ ti tiẹ̀ ló gbé síbẹ̀ àbẹ́ẹ̀ mọ́ ni àwọn haúsá gan ni wọn ò dùn nǹkan tí mo rí ni wípé mo rí pé gunfire ṣẹlẹ̀ láàrin àwọn àwọn the the security details of the president and they were overpowered they, it was successful in the morning I saw smoke nínú bílà wọ́n wá gbé mọ́tò jáde báyìí wọ́n tẹ̀ gbé pléènì o mo rí pé mọ́tò náà náà wúwúwú láti bọ̀ kọ́tẹ́ ni pé mo rí pé wọ́n gbé mọ́tò jáde àwọn èèyàn wá ń sunkún wọ́n wá ń tẹ̀lé mọ́tò yẹn wọ́n wá ń tẹ̀lé oníkálukú wá ń tẹ̀lé mọ́tò yẹn àwọn anìkìlẹ̀ lè olúwa ní the future of Nigeria ti bọ̀ yàrá and if this happen it is doomed. tó bá ṣẹlẹ̀ àwọn àwọn tó máa bọ́ síbẹ̀ àwọn kílẹ̀ tó ẹ́. tó bá ṣẹlẹ̀ dùmù ni. tó bá dùmù ni o gbogbo nǹkan tó ti ṣe yẹn back to square one torí ẹ̀ mo ṣe ní ká gbàdúrà ká gbàdúrà dáadáa ká dẹ̀ sọ fún president wípé kó wẹ̀yìn wò ó kó beef up security ẹ̀ o torí pé àwọn tẹ́ yọ nípò yìí ok gbogbo àwọn gbogbo àwọn tó ṣe ìjọba Buhari wọ́n ti yọ ọgbọ́n nípò tán o gbogbo wọn kẹrin àwọn náà di Nàìjíríà mú o wọ́n mọ kí aṣọ rọkì o wọ́n mọ gbó gbogbo ẹ̀ wọ́n fẹ́ wọ́n plan ni ẹ bó ṣẹlẹ̀ bó ṣe change àwọn èèyàn yẹn wọn wọn ò ní access síbẹ̀ ṣùgbọ́n àwọn tí president tó ti mọ̀ láti nineteen ninety nineteen eighty nineteen seventy tó wá kó síbẹ̀ wọ́n wá fẹ́ lo àwọn tó súnmọ́ wọn yẹn pé kí ni kí ni báwo la ṣe lè get my báwo la ṣe lè get ẹ báwo la ṣe lè access kàtẹ break ya nǹkan tó ń ṣe ó ti pọ̀ jù náà kí ló dé àní jẹun tiwa ni gbogbo gbogbo gbogbo àwọn tó ń jẹjẹkújẹ ó ti yọ ó ti lé wọn tán ṣùgbọ́n kí mo sọ fún wọn kó tí mo fẹ́ sọ fún Tinubu ni pé kó ṣọ́ra o gbogbo àwọn tó ṣùgbọ́n nǹkan tó ń ṣe ó da gan nǹkan tó ń ṣe ó da bí gbogbo ẹ̀rọ epo kìíní five hundred ṣé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin bí wọn káwọn kan náà àwọn fẹ́ máa strike wọn ò lè strike mo sọ olúwa kò lè kò sí nǹkan tó ń jọ strike níjọba Tinubu kò sí mo sọ nígbà yẹn bàtí mo ṣe fídíò yẹn kò síjọba kò sí strike very soon gbogbo nǹkan ó máa dẹ̀rọ̀ torí pé nǹkan tí Tinubu fẹ́ ṣe ni he wants to turn our economy to a capitalist economy just like US ẹ mọ̀ wípé ẹ wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo epo there is what we call monopolistic competition àwọn tó jẹ́ marketers àwọn náà àwọn náà di ọ̀rọ̀ epo nàìjíríà tó ń gba trillions trillions tó máa claim trillions epo tí wọ́n gbé wá náà gbé wá ṣùgbọ́n nísìnyí kò sí nǹkan tó jọ mọ́ kò sí kò sí subsidy to break their competition ló ní Tinubu ṣe síbẹ̀ kì í ṣe pé ó fẹ́ pọ̀ mọ́ nàìjíríà lójú irọ́ in the economy someone pé kíní kan ní monopolistic competition that a cartel will determine the price of a particular commodity now our cartel here, wọ́n máa fún wa ní wọ́n máa gbélẹ̀ níye kan àwọn àgbà ìtókù lọ́wọ́ government owó tó lẹ̀ ń gba irọ́ náà ń pa òun Tinubu ṣe ní this thing cannot continue again now ibi kan tẹ̀mí wá rí ni tẹ́tí Nàìjíríà máa dagan ṣùgbọ́n àwọn kan wà tó fẹ́ cut off life of the president as a result of a coup d'etat òun ni president gbọ́dọ̀ ṣọ́ ara ẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ tó kó máa wo ẹ̀yìn o kó dẹ̀ fura àwọn tó pè ní ọ̀rẹ́ àtijọ́ kó má gbé wọn sí position mọ́ kó gbé àwọn tó wà capable torí pé eléyìí jẹ́ ẹ̀bẹ̀ mi ní ad eléyìí jẹ́ ẹ̀sìn security system mi ní ní ac kó má ṣe yẹn mọ́ those that are said that I have reputation they need possible there should, there should be a synergy between the ADC the CSO and the brigade guard láti lè protect president kọ́ dẹ̀ ní book of security in case of any breach of security. ọjọ́ wájú nàìjíríà dá o ṣùgbọ́n ẹni tó ń ṣiṣẹ́ tó fẹ́ kó da ẹ fi àdúrà ràn lọ́wọ́ òun tẹ̀lé ní kóun náà ṣọ́ra o mi ò rí poison o mi ò rẹ́ anything mo rí wípé force náà fẹ́ lò force wípé let us let us take this man away bọ́n ṣe mú bọ́n ṣe bọ́n ṣe gbé bọ́n ṣe mú ẹ kí ni múrítàlá kù nígbà yẹn because Murtala was doing something Tinubu was doing he was doing reforms they took him away Nigeria ò fẹ́ nǹkan tó dáa ò fẹ́ nǹkan tó dáa bó ṣe ń ṣètò ẹ̀mí ẹ̀wọ̀ within one one two weeks ẹ̀wọ̀ nǹkan tó ti ṣe he make sure that everything ó ó ó ó change ẹ̀ ó make sure pé òótọ́ lòun fẹ́ òun fẹ́ àwọn tó kàn jẹ̀jẹ̀ kú ó ti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ́gbàsílà ó bẹ̀ gbogbo rẹ̀ gbogbo EFCC ó lé wọn dànù ó da ó da bó ṣe lé wọn kú sẹ àní ṣùgbọ́n ẹni ẹ dáyọ̀ lórí ẹni kò èdè tẹ gé ní irú ṣé ẹ gé ní ẹ wá ní kó má jòrò ó má jòrò wọ́n plan kí wọ́n plan kíkan kíkan ni ṣùgbọ́n wọn ò ní asset ṣùgbọ́n àwọn tó fẹ́ lò ní àwọn tí wọ́n ti tó jẹ́ ọ̀rẹ́ president tó jẹ́ pé àwọn náà súnmọ́ wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí wọ́n jọ ń pa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ <laughs> ah, ọ̀rẹ́ yìí báwo ni kíní kan àwọn náà fẹ́ lu àwọn tó súnmọ́ àwọn yẹn láti lè ní kí ni weak point ẹ̀ báwo la ṣe lè wọlé ẹ má gbàgbé àwọn tábí chips lọ àwọn tábí chips lọ o àwọn míì lọ gbé síbẹ̀ ẹ. bí olúwa ṣe fi hàn yín nìyẹn. káwọn àwọn bí olúwa ṣe fi hàn mí nìyẹn wípé nàìjíríà ọjọ́ iwájú nàìjíríà dà ẹ ẹ oyin ni o ayọ̀ ni ṣùgbọ́n ẹni tó ń ṣe wàhálà yìí ẹ fi àdúrà ràn lọ́wọ́ kì í ṣe kẹfà àdúrà ràn lọ́wọ́ nìkan kẹ́nìkan náà fura kó block kó beef up security torí pé nígbà kò ní ṣẹlẹ̀ ni lọ́dún máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n lè má succeed ó máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n lè má succeed tó bá tí president ò bá beef up security ẹ bá gbàgbé nǹkan tó lè ṣe ni mò ń sọ yìí the brigade guard the adc the cso they should form a synergy and make sure they have an holistic holistic security um, um, adventure for the president kó má lọ dín pé omi tán omi tán jẹ ìgbìlẹ̀ àbẹ àwọn àyìnpòwe yẹn omi tán omi tán omi tán lẹ́nu omi tán omi tán omi tán ìwọ̀gbìn lẹ́nu omi tẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣe ó wà very fantastic orúkọ ṣùgbọ́n ewu ewu ewu tó wà lọ́nà lolúwa ní kí n sọ báyìí báyìí ni mo ṣe rí mo rí wípé ní nǹkan bíi alẹ́ àwọn kan tó bíi security tó bíi military bọ́n ṣe bọ́n ṣe yabo ibẹ̀ nìyẹn but lára àwọn tó ń jabodè yìí ara àwọn tó believe pé na we we na we we na we we na we we nínú nínú military wọ́n wá engage in a gun battle with the security details ṣùgbọ́n wọ́n wọ́n overpower ti aṣọ rocket security wọ́n dẹ̀ ṣe kọ́tọ́ bẹ́ẹ̀ ṣe mo wá ní pé bàtó di àárọ̀ I start seeing smoke àyẹ̀ náà bìdè wọ́n gbé wọ́n á gbé wọ́n lọ́wọ́n níjẹ́ wọ́n á gbé cups ẹni nìyẹn wọ́n á gbé lọ wọ́n á gbé lọ wọ́n á gbé lọ àwọn èèyàn wà lẹ́yìn mo rò ní pé tẹ̀ gbé yẹn bí á gbé lọ airport láti gbé lọ sí Lagos but mo rí pé wọ́n gbé wá sí Lagos mo yẹ ni nìyẹn ibẹ̀ ni ègbé ni fún ẹni tó lúwa ọ̀rẹ́ tó ní báyìí lólúwa wí bẹ́ẹ̀ lólúwa ṣe wí bàtọ́ wọ́n ní Tinubu máa wọlé báwọn mo ní àwọn tí tí bá máa fi sépò àwọn tó tún àwọn tó súnmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o mo ní àfẹ́ ìjọba jọ ṣe Buhari ṣé ẹ náà gbàgbà bí àmì là òun kọ́ ni àfẹ́bí ọmọ etí kiri ṣé òun kọ́ ni òun kọ́ ló wá òun kọ́ ló wá jẹ kiri sìn kí ló ń pè é òun ló jẹ chief of staff gbogbo àwọn ìkan náà gọ́vnà ní tẹ́lẹ̀ olúwa jẹ ó tó ti jẹ kí so gbogbo ẹ mọ de de de it's just like recycling nǹkan tí mo sọ gbà yẹn ni wọ́n recycle ni no healthy for this They need to bring quality people, people that have not, that are hungry, that are hungry for work, not people that have already worked. They are tired. People that are hungry, tó fẹ́ ṣiṣẹ́, iṣẹ́ àwọn tó ti ṣiṣẹ́ tó ti sú tọ́wọ́ pé ah, kí máa jẹ ah, mo ti jẹ mo ti jìyà kí máa jẹ ọ̀rọ̀ ńsìn èèyàn mi ti bọ́ síbẹ̀ wọn ò dẹ bíire wọn ò má fi mí sí wọn ò má fi mí sí àwọn kan ti dúró ní dúró ńsìn pé ah àjọ máa jẹ national kìíní òun ò dẹ fẹ́ ṣe corruption ṣùgbọ́n tó ń bá ṣọ́ra gan àwọn kan náà máa ní àwọn máa ní mo lè ṣe ọkọ fún wa jàre àpàdé ah, mi ni jàre àpàdé mi ni irọ́ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nothing dey happen so kó má lọ jẹ́ pé irú corruption tó ń ṣẹlẹ̀ nígbà Buhari yẹn àwọn tó tún súnmọ́ president ló tún wá lọ ló tún wá ló tún wá ń wu jáde lẹ́yìn tó ti lé àwọn tó ń jẹ tó ń jẹjẹ fúnjẹ tẹ́lẹ̀ torí pé àwọn kan wà tó súnmọ́ tó mi kò lè rojú wọn pé ọ̀rẹ́ mi lélẹ̀ so ayọ̀ ni o àjọ ẹ ẹ ọjọ́ nàìjíríà ọjọ́ iwájú nàìjíríà dà ṣùgbọ́n mo rí wípé àwọn tó súnmọ́ president náà fẹ́ gbàbọ̀dẹ̀ fún torí wípé reform tó ń ṣẹlẹ̀ tó ti lé àwọn èèyàn tí wọ́n ń jẹjẹ jáde so orí àwọn ẹ̀kẹ́rẹ́ àwọn tó dẹ̀ súnmọ́ ẹ náà àwọn náà ń gba kígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jọ ń jẹ́ ni kò open sí public ni wọ́n jọ ń jẹ́ ni àwọn nǹkan tó ń gbà wọ́n wá ní pé ọgbẹ́ ló jẹ́ dúró síbẹ̀ ó lè bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ ni ó ti lé kò sí kankan kò àní kí la fẹ́ ṣe báyìí a máa mú kúrò ni abẹ́ ti ń plan ẹ̀ ṣùgbọ́n dókítà akápò ìbùkún daniel. ẹ fi nọ́mbà yín lẹ̀ ẹ fi nọ́mbà yín lẹ̀ ẹ fi nọ́mbà yín lẹ̀. nọ́mbà mi ni o oh nine o oh sixty seventy five ninety five twenty eight. 090 60 75 95 28.